báwo ni tọpẹ káàárọ̀ ṣe dáadáa ni bó ló ń lọ bó ló ń lọ àwọn èèyàn ti ń béèrè nàìjíríà ẹ ó yá gbà gbà gbà jẹun fún ẹ lọ́wọ́ kó fi jẹun wá gbà gbà kó fi ra nǹkan ẹ gbà ilé gbà ilé gbà ilé ìsìnkú gbà ilé kó kún wá gbà gbà mo fún ẹ lélẹ́yìí. ó ga o mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí o àdúrà wa gbà o lady tí mo sọ̀rọ̀ ẹ̀ lórí platform jẹ́ òní so mo ṣe ń drive lọ ní àárọ̀ yìí nígboro mẹ́ka so mo ṣáàrí ní ojú ọ̀nà tó ń rìn lọ so mo á bi léèrè pé kí n fún un lówó kó fi jẹun bẹ́ẹ̀ kó dá mi lóhùn mo pé ó dá mi lóhùn bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ so mo á fẹ́ fún ló owó tó tún á wà lọ́wọ́ ẹ̀ wá dà sínú mọ́tò fún mi owó tó fún mi lélẹ́yìí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀tọ́ owó yẹn màá fi ṣe sàárà so tọ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí àwọn Yorùbá community tí wọ́n wà ní Mẹ́kà ń bí báyìí so a ti ṣèpàdé lórí ẹ̀ so wọ́n dẹ̀ ni wọ́n máa ṣe ìwé ẹ̀ tó máa fi padà sí Nàìjíríà ẹ dákun ẹni tó bá mọ àwọn èèyàn rẹ̀ ẹni kan bá sọ̀rọ̀ sí orí platform ká fi lè mọ àdírẹ́sì ẹ̀ ẹ ṣé mo ó dàbọ̀.